ẹ kú déédéé wòye o orúkọ mi ni Sam Adéọ̀ṣun òjò àánú òun ló ń dé sí ojú ìwòran yín àti sí etí ìgbọ́ yín ẹ jẹ́ àgbàdua ọlọ́run wa dúpẹ́ lọ́wọ́ yín lọ́pọ̀lọpọ̀ fún àánú yín tẹ́ fi hàn àyìnlógo fún ọwọ́ agbára yín ètò ń ṣiṣẹ́ dúpẹ́ lọ́wọ́ yín torí pé ẹ̀yin ọlọ́run fẹ́ràn wa mo gbàdúrà fún yín Sam mo gbàdúrà fún yín mà bá a ti jọ ń kẹ́kọ̀ọ́ papọ̀ ọ̀rọ̀ ọlọ́run nínú ayé wa ọ̀rọ̀ yóò tún ayé wa ṣe ọ̀rọ̀ yóò mú kí ayé wa tẹ̀síwájú ògo ọlọ́run yóò sì farahàn ẹ̀rí wa ó pọ̀ jésù olúwa wa àmín tọ́ mo dúpẹ́ lọ́wọ́ yín fún orí ọ̀fẹ́ ètí ọlọ́run tó fún yín lónìí pé kájọ kẹ́kọ̀ọ́ nínú ọ̀rọ̀ rẹ̀ ẹ ẹ ti máa rí ẹ ti máa rí kókó tàbí ṣẹlẹ̀ lóyè lónìí bó ti jẹ́ pé ọdún Easter <laughs> ó ti tán bó ṣe ń sọ̀rọ̀ yìí ẹnìkan ní ìjẹ́jọ́ ló yẹ ká ṣe mo á ní nǹkan tó fà á ni wípé ìbéèrè tá a rí gbà òun ló òun ló fa ọ̀rọ̀ yẹn tá a bá rí ìbéèrè yẹn gbà èmi náà rò bóyá a lè ṣiṣẹ́ débẹ̀ àwọn mọ́mì kan wọ́n sẹ́ndì àwọn àti mọ́mì wa ń bí ìjọ chat papọ̀ so nígbà tí wọ́n jọ parí ẹ̀tàn ni wọ́n fi ṣọwọ́ sí mi mo kàn fẹ́ ka bí ibi tí chat wọn parí sí ká wá rí ibi tí question yẹn ti jáde èdè òyìnbó ni ẹ má bínú màmá túmọ̀ ẹ̀ ó ní ìbéèrè mọ́mì yẹn sọ pé I want to ask for something. Please, what is the meaning of Easter? So, wọ́n mi nígbà táwọn ka ọ̀rọ̀ yẹn wọ́n ní what is the meaning of Easter? Àwọn ọmọ ibi tí ìbéèrè wọn dojú kọ, àwọn òdèmọ̀ díẹ̀ fi béèrè ìbéèrè yẹn. So, wọ́n náà wọ́n á kọ́ padà pé what do you want to know about Easter? So, wọ́n ní àwọn ọmọ mi tí ó ń béèrè ìbéèrè lọ́wọ́ wọn á tún wá kọ́ wípé because my friend told me something but I did not believe. He said, Easter is not for us, that it is for our queen mother in heaven ooo pàtàkì mẹ́jọ you know, náà èmi náà wí queen mother ń bo gbogbo àwọn tó ń gbé ti wọn àwọn olóúnjẹ queen mother ẹ ẹ mi tí ìrì ánsà ẹ náà ṣùgbọ́n ẹ mo á wòye pé ṣe rí ayé tá a wà yìí ayé olúkúlùkù ṣàlànà sọ̀rọ̀ ni ayé olúkúlùkù kan ṣe nǹkan tó wù ni ayé ayé tá a wà yìí ò kì í ṣe fi ọwọ́ yẹpẹrẹ mú torí pé ayé ọ̀pọ̀lọpọ̀ ó ń bà sí lójoojúmọ́ so ó yẹ kí kìrìsìtẹ́nì kó fọwọ́ tó le wọ́n fi mú ohun gbogbo téèyàn bá ń gbọ́ tẹ́ bá ń kà ẹ mo máa ń sọ ṣe gbogbo nǹkan lèèyàn ń gbọ́ ṣe gbogbo ọ̀rọ̀ lèèyàn ń kà kí ṣe gbogbo ibi ìjà lèèyàn yọjú sí kí ṣe gbogbo ìpàdé lèèyàn ń lọ kí ṣe gbogbo ṣọ́ọ̀ṣì lèèyàn tẹ́rí sí àwọn nǹkan bá àwọn yẹn ó ti yí àwọn kan so ni mo wá fi sọ pé ká ṣe question tó ká ṣe ẹ ká dáhùn question yẹn ká wá kẹ́kọ̀ọ́ lórí kókó tá sọ pé a look at Easter bíbojú wo ọ̀rọ̀ àjínde mi mọ̀ bóyá àwọn Yorùbá correct tán pé Easter ní àjínde mi ìbọ̀ tá a bá kẹ́kọ̀ọ́ ìtàn á mọ̀ bí ó ṣe rí ẹ rí i pé káàkiri àgbáyé ni wọ́n ti ń ṣe ọdún Easter Easter Easter fẹ́ dé by this time next year á tún máa pariwo Easter ṣùgbọ́n àgbéyẹ̀wò àkọ́kọ́ kan mọ́ fẹ́ ká wò the first look ìwòye àkọ́kọ́ ń bẹ̀ ni pé kí ni ìtumọ̀ Easter yẹn àti báwo ni wọ́n ṣe ń ṣe ọdún yẹn àgbéyẹ̀wò mẹ́ta mẹ́ta lábojúwò nínú ọ̀rọ̀ Easter lónìí nínú ẹ̀kọ́ yìí so ohun àkọ́tà àbojúwò náà mo ti sọ yẹn ni what is the definition of Easter then how do they practice it kí ni ìtumọ̀ Easter ṣe rí ọ̀rọ̀ yẹn wọ́n translate ẹ̀ sí Easter láti èdè kan ẹ̀yìn tí wọ́n ń pè ní ostara ostara náà translate sí Easter ṣẹ̀rí ostara yìí òrìṣà kan ló ń jẹ́ bẹ́ẹ̀ ṣẹ̀rí ẹ jẹ́ kí n ṣàlàyé ẹ̀ tán kí n ṣàlàyé kí ló wá fà á gan kí ló kan òrìṣà tàbá Christmas náà àwọn orúkọ òrìṣà jáde ń bẹ̀ ṣẹ̀rí ostara yẹn ní ayé john ní ayé john lọ́hùn àwọn ẹ̀sìn ìgbàgbọ́ kan péré ló wà àwọn náà ní Catholic so àwọn ẹ̀sìn yẹn wọ́n sò ṣe àmúlùmálà lé ojú ojú ojú páálí ó ti ẹ̀ kọjá páálí gan ṣé kò wọ ojú ojú tírélà nine eleven owó ojú tírélà àmúlùmọ́lá tó ṣe ń gbà yẹn ṣe rí òrìṣà ostara yẹn ó jẹ́ ó dàbí ìṣẹ́ pé gbogbo òrìṣà òun ló níṣẹ́ tó ń ṣe fún àpẹẹrẹ ilẹ̀ yorùbá wọ́n ní ògún god of iron yo ṣàngó god of thunder tó àwọn òrìṣà yẹn ó ní nǹkan kan tí wọ́n ń bọ wọ́n fún so ostara yẹn nígbà yẹn wọ́n ń bọ fún fatality àti ohun ọ̀gbìn kó ohun ọ̀gbìn dára àti kí gbogbo kí ohunkóhun kó ṣàṣekínni o kó ṣàmàmú àsìkò rẹ̀ wá bí ohun ọ̀gbìn bí obìnrin kó finú ṣoyún kó fẹ̀yìn gbọ́mọ pọ̀n ẹ̀yọ àwọn tó wá fẹ́ nǹkan méjèèjì yẹn àwọn ni wọ́n ń bọ òrìṣà ostara so gbàtàn translate ostara yẹn sí èdè òyìnbó náà pè ní Easter ṣe rí àwọn tó ń celebrate òrìṣà yẹn nǹkan méjì ó jẹ́ dandan kó wà nínú ọdún wọn nǹkan méjì jẹ́ dandan nàbà wáyé rí i pé òrìṣà máa ń sábà ní image ẹ̀yọ ó máa ń ní àgbékalẹ̀ àgbékalẹ̀ bí ère òrìṣà gbọ́dọ̀ ní àgbékalẹ̀ ère wọn ò kí ń sin òrìṣà àwọn ọlọ́run wa nìkan ló sọ pé àwọn tó máa sìn ọ ló máa sìn nínú ẹ̀mí àti òtítọ́ òrìṣà ò bẹ́ẹ̀ òrìṣà lójúkọ ojú báyìí ni so eré ẹ̀ òun náà ni rabbit ẹ̀ ṣe pé star rabbit star rabbit ẹ̀ yo eré eré òrìṣà ostara ẹ̀ yo òní òní òní rabbit yẹn ẹ̀ ṣe ìṣẹ́ mọ́lẹ̀ ń pè òní rabbit ṣe ṣe rí àwọn tó dẹ̀ ń lọ bọ òrìṣà yẹn àwọn tó bọ́ fẹ́ lọ bọ òrìṣà ostara yẹn wọ́n gbọ́dọ̀ kó eh, eh, oúnjẹ tí ostara ń jẹ òun náà ni ẹyin ẹyin now ṣe wá rí àwọn roman catholic nígbà tí wọ́n wá rí bẹ́ẹ̀ pé ah, láyé ìgbà tí wọ́n èrò pọ̀ tó ń sin òrìṣà yẹn eh, ọgọ́rẹ́ gbẹ̀lẹ́gbẹ̀ ó pọ̀ ló popular jù ní gbogbo ní gbogbo òrìṣà ní àkókò yẹn náà wọ́n pé ah, wọ́n yẹ bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ ṣe fún christmas náà nìyẹn ẹ jẹ́ ká dọ́gbọ́n torí pé àwọn ló wà ní ètò ìṣèjọba ẹ ká dọ́gbọ́n fáwọn wọ̀nyí ká ká fáwọn wà ní church pé church kan lájà máa ṣe ń sìn so in order to allow the unbelievers láti wọnú ìjọ ẹ̀yìn wọ́n fẹ́ fi kérò wọlé ni òun náà náà sọ pé a máa ṣe nu church so that ẹ lè ṣe bó ṣe wù kó gbogbo ẹ̀ pọ̀ mọ́ra so bí ọdún Easter ṣe bẹ̀rẹ̀ nìyẹn bọ́dẹ̀ ṣe ń ṣe nǹkan wọn nìyẹn so mo ti sọ fún alẹ́ kan pé àwọn tó ń sin ostara wọ́n ń sìn nítorí kí ohun ọ̀gbìn kó pọ̀ lọ jàrá kí obìnrin ẹ̀rí kó dẹ̀ kókókó kó finú ṣoyún kó máa kó máa bímọ pọ̀ mi mọ̀ bó ṣe ń sọ Yorùbá now ṣe rí ibi tí ewu ẹ̀ wá wà gangan la wá dé kún ẹ̀ ọ̀fẹ́ ẹ̀ fìtẹ́ ọ̀tún ẹ̀mí ìmọ̀kan tó ń jẹ́ bẹ̀ kò sí nǹkan kò tí ẹ̀ fara jọ mọ́ Easter ẹni tó sọ fún mọ́mì yẹn pé is for the queen of heaven òun gan ò ní òye kankan bóyá ẹnu pásítọ̀ ló ti gbọ́ ọ bóyá ó kàwé ọmọdé ni o bóyá ó dẹ̀ lálàá ni mi ò mọ̀ mi mọ̀ bí ọ̀rọ̀ yẹn ṣe wọnú ara now ṣe rí tó má béèrè lọ́wọ́ kìrìsìtẹ́nì pé ẹjọ́ ọdún wo ló yẹ kí kìrìsìtẹ́nì má gbọ́dọ̀ ṣe pé ọdún yìí tó kó jẹ́ dandan tó gbọ́dọ̀ ṣe kánú afẹ́ máa ń ṣe àjọ̀dún ọdún Easter ló yẹ kó jẹ́ ẹni pé àjíǹde Jésù olú ẹ̀ka celebrate more than anything ẹ̀ mọ̀ díẹ̀ ẹ̀ yóò máa fi hàn níbi díẹ̀ ó wà nù First Corinthians chapter fifteen verse fourteen First Corinthians chapter fifteen verse fourteen bíbélì sọ̀rọ̀ kan níbẹ̀ ó ní and if Christ is not risen then our preaching is empty oh my god and our faith is also empty ó ní tí jésù ò bá jíǹde ó ní ìwàásù wa òfo then ìgbàgbọ́ wa tá a láǹṣe ìgbàgbọ́ yìí òfo ni so ohun gbogbo nínú ẹ̀sìn kristi ó dó lórí ọ̀rọ̀ kan àjíǹde jésù gbogbo foundation to gbé ẹ̀sìn kristi ró àjíǹde jésù gbogbo gbogbo àdúrà tá à ń gbà ní tó gbèrò àjíǹde jésù orin tá à ń kọ praise and worship tá à ń gan yẹn kí ló gbèrò àjíǹde jésù so gbogbo kì í ṣe kì í ṣe ìbí jésù kì í ṣe ìbí jésù ikú àtàjíǹde ẹ̀ òun ló yẹ ká celebrate gan ní gbogbo ní gbogbo ọ̀nà ká ná gbogbo owó lé lórí ẹ yo ṣé nígbà tí wọ́n ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ ọdún easter yẹn so wọ́n á di later náà á di palm sunday mọ́ later later náà ni náà á di ash wednesday mọ́ later later náà náà á di lent mọ́ so ṣé ní nǹkan ẹ ọdún mẹ́ta yẹn palm sunday ash wednesday lent later náà fi kún bí wọ́n ṣe bẹ̀rẹ̀ ọdún easter nìyẹn now ṣe wá rí gbogbo nǹkan tí ó wà nínú gbogbo ọdún ọdún Easter tá a kó sínú ẹ̀ tẹ bá pé ṣé ẹ ká máa ṣe ọdún Easter èmi á ní bẹ́ẹ̀ ni èmi tí mo bá ń sọ̀rọ̀ màá ní ẹ why not mi ò ní nǹkan tó burú bẹ́ẹ̀ ká máa rántí ikú àti àjíǹde Jésù mi ò ní nǹkan tó burú bẹ́ẹ̀ torí pé bíbélì kìn lẹ́yìn bíbélì tì lẹ́yìn á bíbélì sọ bẹ́ẹ̀ so tó bá ti sọ bẹ́ẹ̀ yẹn kí ló dé tá a fi wá máa ṣe é ìgbàgbọ́ tèmi nìyẹn ń tèmi ṣùgbọ́n ọ̀nà tá a fi ń gbà ṣe ni èmi ò like ọ̀nà tá a fi ń gbà kò sí nǹkan tí mo like ní gbogbo bí kìrìsìtẹ́nì ṣe ń celebrate Easter ẹ fún àpẹẹrẹ ẹ̀sìn wọ́n sọ̀rọ̀ lent now ẹ mo rántí lọ́dún yẹn lọ́hùn ilé onígbàgbọ́ mo ti jáde but àwọn òfin lent kọ́ wa dàgbà àwọn dáàdi wa ò tẹ̀yẹ ká ṣerú ẹ̀ pé náà pé eléyìí kì í ṣe àwẹ̀ kìrìsìtẹ́nì tó wá pé àwọn mùsùlùmí ní báyìí gbogbo wa ti mọ̀ pé tí mùsùlùmí bá ń gbàwẹ̀ tí obìnrin kan bá bá ọkùnrin tó ń gbàwẹ̀ ṣeré ẹnu arọ́ má bá mi ṣeré burúkú o ṣọ́ọ̀ṣọ́ àmọ̀ pa wà nú àwẹ̀ ẹ̀yìn tá a bá rí mùsùlùmí tó ń gbọ́ mi tàbí tó pẹ́ ti ṣe ẹ̀sìn yẹn rí ẹ mọ̀ pé òótọ́ nìyẹn ṣùgbọ́n bíbélì tiwa ò sọ bẹ́ẹ̀ fún àpẹẹrẹ ìmúsọ̀ lẹ́ǹtì nìyẹn o fún àpẹẹrẹ ìyẹn wo ẹ máa wo Matthew chapter six verse sixteen to verse eighteen ẹ rí i pé ó ti ṣàlàyé fún wa bá a ṣe máa máa gba àwẹ̀ tiwa tó bá pẹ́ ẹ̀sìn míì ni gbogbo aráyé lè mọ̀ pé wọ́n ń gba àwẹ̀ tó bá pẹ́ ọmọ Ọlọ́run ni kìrìsìtẹ́nì ni Ọlọ́run ò ṣe àwẹ̀ tiwa bẹ́ẹ̀ so àdábọ̀ ọwọ́ ìgbàgbọ́ ni gbogbo àwọn kan bá wọ̀nyí pé lẹ́ǹtì ẹ̀fẹ́ gbàgbọ́ má kéde lẹ́ǹtì ṣe gbogbo ẹ̀ wọ́n rí àwọn others religion other religion tó ń ṣe bẹ́ẹ̀ ni àwọn aláṣẹ ìgbà yẹn táwọn náà mú wọlé bíbélì sọ nínú matthew chapter six verse sixteen to eighteen pé nígbà tí ẹ̀yin bá gbà àwẹ̀ ẹ má ṣe fa ojú ro bí àwọn àgàbàgebè ṣe máa ń ṣe nítorí wọ́n máa ń fa ojú ro láti fi hàn àwọn ènìyàn pé àwọn ń gbà àwẹ̀ lóòótọ́ ni mo wí fún yín wọ́n ti gba èrè wọn ní kíkún by me doing that òun léèrè lọ́dọ̀ ọlọ́run èrè tán máa gbà náà ni pé wọ́n á pàtẹ́wọ́ fún ah very very good ah daddy ah daddy yẹn try mommy yẹn try èrè tán máa gbà mọ́ nìyẹn. verse seventeen ṣùgbọ́n nígbà tí ìwọ bá ń gbà àwẹ̀ bú òróró sí orí ara rẹ kí o sì tún ojú rẹ ṣe dáradára kí o má kí ó má ṣe hàn sí ẹni sí ènìyàn pé ìwọ ń gbà àwẹ̀ ṣẹgbọ́n bẹ́ẹ̀ kí ó má ṣe hàn sí ènìyàn pé ìwọ ń gbà àwẹ̀ so tó bá ń gbà àwẹ̀ tó bá ti hàn sí ènìyàn pé ìwọ ń gbà àwẹ̀ o ti gba èrè ọ̀rẹ́ dì nìyẹn ọlọ́run ní àkànṣe in your life ṣe ni pé act in futility ó nìyẹn pé lẹ́ǹtì àsìkò lẹ́ǹtì dé torí bẹ́ẹ̀ sọ pé ká má jẹ́ kéèyàn gbọ́ pé àgbà àwẹ̀ ó ní bí kò ṣe sí bàbá rẹ kó má ṣe nìkan tó mọ̀ pé wọ́n ń gbàwẹ̀ bí kò ṣe sí bàbá rẹ̀ bàbá rẹ̀ nìkan ló gbọ́dọ̀ mọ̀ bàbá rẹ̀ wọn náà ń sọ ń bẹ̀ yẹn bàbá mi àgbàlagbà ni o kì í ṣe bàbá rẹ̀ bàbá bàbá télọ̀ bàbá kápẹ́ńtà lábúlé yín kì í ṣe òun náà sọ o wọ́n ní ẹni tí ìwọ kò rí àti pé bàbá rẹ̀ tí ó rí ohun tí òun ṣe ní ìkọ̀kọ̀ yóò san fún ọ that is so mo ṣe wà ẹ́ síbẹ̀ tí máa ń gbàgbé kò sí bẹ́ẹ̀ ṣe lè mọ̀ mi ì mọ̀ bẹ́ẹ̀ ṣe lè mọ̀ yàtọ̀ sí bóyá ìyàwó tàbí àwọn ọmọ ní èrò bẹ́ẹ̀ lè mọ̀ tó dẹ̀ máa fà táwọn máa fi mọ̀ ni pé tí àsìkò oúnjẹ bá dé kò sí ká má mọ̀ tó ló bá jọ ń gbélé kan náà ẹ̀rí ṣùgbọ́n nǹkan tí bíbélì kọ wa nìyẹn then ash wednesday mi ò tiẹ̀ mọ̀ mi ò mórí mi mọ̀ díẹ̀ up to today mi ò mọ̀ ìdí ẹ̀ tán máa fi fi eérú sí mi lórí mi ò mi ò understand so òun kò sí experience tí mo tí mo kò sí search tí mo ṣe débẹ̀ kò sí experience tán fún mi tó tiẹ̀ make sense eh, palm sunday it's it's nǹkan tí mo ṣáà mú jáde ni pé exercise ṣáà ni wọ́n kàn create ẹ̀ fún activity wọn ò create ẹ̀ láti inú ẹ̀mí ọlọ́run nígbà yẹn lọ́run wù ẹ̀ náà nìyẹn ṣùgbọ́n but my my my point is that tabani ìtorí ẹ̀ ẹ má jẹ́ ká rántí àjíǹde Jésù àti àti da omi tá a fi wẹ ọmọ àtọmọ àti da gbogbo ẹ̀rù yẹn so èmi èmi èmi ò gbà bẹ́ẹ̀ èmi gbà pé ó yẹ kí a máa rántí ikú àti àjíǹde Jésù torí orí foundation yẹn ni ẹ̀sìn Kristi dúró lé lórí ṣùgbọ́n bá a ṣe ń ṣe é lèmi ò bá wọn fọwọ́ sí ẹ jẹ́ ká wá tẹ̀síwájú mo ti make point mi ní first look second look náà pé ìfojúsùnùkùn wò kejì ọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn Easter nínú bíbélì Easter nínú bíbélì ṣé rí tẹ́ bá wo ọ̀rọ̀ yẹn Easter ẹ lọ gbé King James version bible yín kẹ́ ṣì wò ẹ máa bá níbẹ̀ lẹ́ẹ̀kan wọ́n kọ sí King James but lẹ́yìn ìyẹn o ẹ ò lè bá ọ̀rọ̀ yẹn Easter tẹ́ bá gbé new King James version e lè bá Easter nínú bíbélì now ẹ wàá béèrè pé ah, why ta a fi rí ní King James version ta a fi rí ọ̀rọ̀ yẹn kó àpíà ní new King James version tàbí other versions ó tó fà á ni pé arúmọjẹ òun ni wọ́n ṣe síbẹ̀ New King James Version to me is the best translation to me nínú ìwádìí tí mo ṣe nípa àwọn translation tó dáa jù New King James Version ni torí pé wọ́n fẹ́ ṣe gbogbo correction tán níbẹ̀ kò dẹ̀ sí version míì tó match yẹ now tẹ́ bá béèrè pé kí ni worst Bible translation mi màá ní NIV NIV lójú mi òun ló worst jù eh, torí ìtorí àwọn ọ̀rọ̀ kan wà ń bẹ̀ tó yẹ pé ẹni tó bá mọ ẹni tó bá kọ́ ẹ̀kọ́ bíbélì dé advanced level ni ọ̀rọ̀ yẹn máa yé àwọn ọ̀rọ̀ yẹn wà tricky wọ́n dọ́gbọ́n yí àwọn nǹkan padà pápá nǹkan tó wà jọ mọ́ ìdájọ́ eh, salvation àwọn nǹkan báwọn yẹn wọ́n play around it eh, kì í ṣe original word rárá náà lò now ẹ má yẹ ká lọ bẹ̀ now in tó fà ní bíṣà pé ọba ọba James King James òun ló ní project yẹn so àwọn tó translate ẹ̀yẹn wọ́n decide nára wọn to prison ni eh, wọ́n ṣe insert ẹ̀ sí báwo ni mo ṣe mọ̀ ibo ti máa rí ọ̀rọ̀ yẹn ní KJV mi ní NKJV o King James Version àtijọ́ tó ń pe dao and dying ẹ máa ẹ máa lọ sínú ìwé Acts of chapter twelve verse four ibì kan tẹ́ ti máa bá pàdé nìyẹn ṣùgbọ́n mo fẹ́ púpọ̀ pé pé ẹ̀rọ burúkú ni ọ̀rọ̀ yẹn bípa mọ̀ọ́mọ̀ ṣe kà òní òní òní mo kà yẹn sí now bíbélì sọ pé ní so màá kà lóyìnbó so when he had arrested him he put him in prison and delivered him to four squads of soldiers to keep him, intending to bring him before the people after Easter, which were known uh, King James Version, but no NKJ, King, New King James Version, after Passover. it work correct. Òótọ́ tó wà bẹ́ẹ̀ ni after Passover òun ló correct. But you see, sì mú, ó tubu, office túbú, ó fi lé ti ọmọ ogun lọ́wọ́ láti máa ṣọ́ Herodus ń rò ó láti mú jáde fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ lẹ́yìn ìrékọjá fún ìdájọ́ àjọ ìrékọjá òun ni ọ̀rọ̀ yẹn túmọ̀ sí pascha passover tẹ́ẹ̀rí nínú King James version yẹn pascha ni òní ní greek pascha sì túmọ̀ sí àjọ ìrékọjá ṣé wá rí everywhere tí wọ́n ti dárúkọ pascha ní New Testament àjọ ìrékọjá náà pè nínú king james version no king james v àtijọ́ yẹn gbogbo bí táwọn ìdárúkọ pascal pascal pascal nígbà tó ń translate ẹ̀ àjọ èrè kọjá ni but in this place alone the same pascal ló wà ń bẹ̀ wọ́n dẹ̀ pè ní easter so wọ́n wọ́n wọ́n kàn insert sátìyẹ̀ sí maybe to please king james bóyá wọ́n ti ní discussion kan tán ṣe who nobody knows because wọn ò ṣe ẹ̀rọ bẹ́ẹ̀ ní other places so if you ask me ṣé ó wà nínú bíbélì mi á sọ fún yín pé kò sínú bíbélì àfi ìtàn dọ́gbọ́n insert sátì sí answer tí máa sọ ní babalá huge error ni fún ìdí méjì kan number one mo ti sọ fún yín lẹ́ẹ̀kan pascha means passover then easter ọ̀tẹ̀ tí bẹ̀rẹ̀ easter ó ti bẹ̀rẹ̀ as ọdún o ó ti bẹ̀rẹ̀ ìgbà tó máa translate King James version easter ti bẹ̀rẹ̀ as ọdún ṣùgbọ́n nígbà tí àkókò tí wọ́n kọ house of apostle kò sí ìsìnkàn tó pè ní easter gbà yẹn so báwa ni easter ti wá kàn rí appear lọ́jọ́ iwájú so that is why then the third look àgbéyẹ̀wò kókó kẹta rí pé mò ń mú un lọ́nà tó jẹ́ pé màá lo à ń try láti lo ìwọ̀nba àkókò so that àárọ̀ àwọn èèyàn náà láti lọ sáré tún ẹ̀kọ́ yẹn gbọ́ ẹ̀yìn tá a bá ní ká lo odidi wákàtí kan bá a ṣe ń lò láyé ìgbà kan àràn ẹnikẹ́ni lọ́wọ́ ẹni á kàn jókòó jókòó jókòó jókòó youtube bá youtube bá ṣe advertisement lé lórí ṣáá but tá a bá ṣe tí ò bá pọ̀ jù ẹ̀rí ayé àwọn èèyàn àti sọ pé the most ẹ̀kọ́ wa á jẹ́ forty five minutes ètò pọ̀ jù nìyẹn so afẹ́ afẹ́ wà within thirty thirty five minutes third look ẹ̀yin eh, yo is it okay to celebrate the resurrection of Jesus mo sọ lẹ́ẹ̀kan mo ní ṣé ó ṣe ṣó dára ẹ̀yin eh, yo proof ẹ̀ báyìí mo sọ lẹ́ẹ̀kan mo ní a So, débẹ̀ ṣé ṣó yẹ kí ọmọ Ọlọ́run tiẹ̀ wá báwọn ṣọdún ẹ̀ eh, àjíǹde bíi absolutely mo yẹ kọ́ sílẹ̀ perfect perfectly ní kókó ní ní ní ní odindi ní odindi ní odindi ó yẹ kí ọmọ Ọlọ́run ẹ̀yin tí ò bá rí ọdún ṣe láyé ọdún àjíǹde ó ṣe pàtàkì fún láti ṣe ẹ̀yin ìdí ẹ̀ tí mo dẹ̀ sọ́lẹ̀ kan nínú ìwé Kọ́ríńtìn kẹ́ni orí kẹẹ̀ẹ́dógún ẹsẹ̀ kẹrìndínlógún ẹsẹ̀ kẹrìndínlógún ẹsẹ̀ kẹrin ẹsẹ̀ kẹrìnlé fourteen ẹ̀yin ẹsẹ̀ kẹrìnlá First Corinthians chapter fourteen I believe so verse àtìkà chapter fifteen verse fourteen àtìkà lẹ́ẹ̀kan ibi tí jẹ́ ti bí sọ fún mi pé if Christ is not risen our preaching it's empty ẹ jẹ́ kí n try to confirm mo sọ lẹ́ẹ̀kan but mo kà lórí ni ẹ má bínú let, let me see whether i'm correct first corinthians chapter fifteen verse fourteen yorùbá ẹ̀ ló wà lọ́wọ́ dọ́mi ó ní yes ó ní ó ní bí kristi kò bá sì jíǹde ǹjẹ́ asán ni ìwàásù wa asán sì ni ìgbàgbọ́ yín pẹ̀lú so àti ìwàásù àti ìgbàgbọ́ wa òfo ọjọ́ kejì ọjà ni so ọdún yẹn ó ló yẹ kó máa ṣe gbìgìgbìgì lọ́kàn àwọn èèyàn jù ẹ̀yin then kí wàá ní mo á sọ pé kí ni kan wà ní ọdún tá a bá ṣe ṣe ń ṣe ọdún Easter lọ́wọ́ báyìí personally ni mo sọ o n tèmi ẹ̀kọ́ ẹ̀kọ́ ti bíbélì lèmi sọ o mi sọ ẹ̀kọ́ ẹnikẹ́ni o ẹ̀kọ́ bíbélì mi sọ ẹ̀kọ́ gio kankan o mi sọ ẹ̀kọ́ bíṣọ̀bù kankan o ẹ̀kọ́ bíbélì mo ní issues pẹ̀lú bó ṣe ń ṣe ọdún Easter rárá o ó dára kéèyàn ṣe Easter ṣùgbọ́n mánà tá a fi ń ṣe ọ̀nà tá a fi ń ṣe lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí o kì í ṣe kì í ṣe àjíǹde Jésù òun là ń ṣe mi ìgbàgbọ́ wọ́n kàn wọ́n kọ̀tínú iṣẹ́ òrìṣà ni ìbọ̀rìṣà ni so bọ́n ṣe yẹ kán ṣe lójú tèmi bẹ́ẹ̀ mi ṣe ń ṣe bá a ṣe ń ṣe ń le wa màá ṣàlàyé ẹ̀ now tẹ bá tẹ bá tẹ bá ẹ bá ẹ jẹ́ ká fojú mi wò kí náà pè ní ayẹyẹ ayẹyẹ ṣe rí ayẹyẹ ẹ̀yin náà máa gbà pẹ̀lú mi máa pàápàá eh, àwọn ọmọ mi wa àwọn máa ń lọ patí dáadáa ju àwọn ọkùnrin lọ ẹ máa gbà pẹ̀lú pé tó máa fẹ́ ṣe ayẹyẹ gbogbo nǹkan gbọ́dọ̀ ó gbọ́dọ̀ wọnú ara ó gbọ́dọ̀ kí ó gbọ́dọ̀ wọnú ara fún àpẹẹrẹ tó máa ń ṣe ayẹyẹ orin tí wọ́n máa kọ́ bí ayẹyẹ yẹn ó gbọ́dọ̀ bá ayẹyẹ mu am I making sense fún àpẹẹrẹ wọ́n invite yín síbi ìsìnkú àgbàlagbà kan ọ̀rẹ́ yín ní ah ìjọ pé màmá mi ta lọ bá ṣe bá dé eighty years lọ́jọ́ ní eh, five years ago yẹn ta lọ́jọ́ náà nàìjíríà yẹn oníyẹn kí ló ṣe àwọn ti kú ẹ́ màmá dẹ̀ ṣe yẹn o màmá dẹ̀ dára o ntẹ̀ sọ nìyẹn which is very very good sir which is very very good ma ẹ ti sọ yẹn na wọn ni àgbà wọn ni wá ní eh, ọjọ́ ọjọ́ ìsìnkú báyọ̀ ni ah next month ni àmà bẹ́ẹ̀ lọ o ẹ̀dẹ̀ jọra tíkẹ́ẹ̀tì ẹ̀dẹ̀ gbéra ẹ̀dẹ̀ débi ọlọ́run sọ yín lọ ẹ̀dẹ́bi ìsìnkú ẹ má gbàgbé mo ní music gbọ́dọ̀ máàtì ayẹyẹ ẹ wá débi ìsìnkú tán wọ́n ti wọ́n ti gba dj sílẹ̀ dèyìn ohun bó ti ṣe bẹ́ẹ̀ ṣe ń yọ sí ojú ojú agbo báyìí lẹ́kàn ń gbọ́ ìyá ọlọ́mọ mo bá ẹ yọ̀ ire akárí gbogbo wa ẹgbọ́ wọ́n bọ́ sẹ́ni òótọ́ ni ó pa ìmí náà lẹ́rìn níbẹ̀ níbẹ̀ ẹ̀yìn kò sẹ́ni tí ò ní squeeze ojú pé kí ló ṣẹlẹ̀ ń bí ṣe bẹ́ẹ̀ ni màmá yín ti kú ni kí ló wá fà ìyá so orin tó máa ń ṣe àjọyọ̀ orin gbọ́dọ̀ match àjọyọ̀ tórin ò bá ti match àjọyọ̀ mi mọ̀ nǹkan tó tún ṣe ń bẹ̀ wọ́n nìyẹn kì í ṣò nìkan ẹ̀bùn tá a fẹ́ filẹ̀ fún yàn ó gbọ́dọ̀ máàtì àjọyọ̀ bàtà fẹ́ sọ pé ikú Jésù Olúwa wa ẹnìkan ló máa kó ẹyin wá ẹnìkan máa ṣe rabbit kìíní kan gbogbo àwọn bí àwọn tó ń sin ostara ṣe ń sin gangan so mi mọ̀ bí tí rabbit tó tó gbàdé ọ̀dọ̀ Jésù mi ò mọ̀ mi ò mọ ibi tí ẹyin tó gbàdé christianity mi ò mọ so kì í ṣe pé bóyá kò dáa ká ṣe ọdún easter ṣùgbọ́n bí àwọn kan ṣe wá ń ṣe ṣe lónìí òun ló ní ò bá ìfẹ́ àti ètò ọlọ́run ẹ ẹ̀rí mo sọ fún àwọn orí gbọ́dọ̀ máàkì àjọyọ̀ ṣe ẹgbà pẹ̀lú ìbẹ̀yìn ìkíní nìyẹn ọ̀ọ́kan lọ́fẹ́ ṣe wedding káwọn pe dj ní reception ẹyọ kó wá ní àti gbé máa máa rélé wọn á na dj yẹn èmi àfẹ́ ẹ̀bọ́ wọn ò ní sanwó fún bẹ́ẹ̀ yẹn exactly pé orin ò match celebration ẹ̀bùn náà gbọ́dọ̀ match celebration ẹ̀rí ẹ̀rí pé to bá pé wedding mo sọ yẹn òun náà ń ṣe ẹ wá fẹ́ fún àwọn tó ń ṣe wedding ní ẹ̀bùn tó máa lọ ra abọ́ ike tó fi ń wẹ ọmọ ṣẹ̀kún match ẹ̀ wọ́n ní ẹ ẹ wàá lè fi wé ẹni tó wá ẹni tó wá ń sin ìsìnkú àgbà ẹ wá ẹ wá lọ ra ké fún ẹ ní present ẹ nìyẹn ah, wọn á wọn á ẹ kéèyàn lè bá wọn délé wọn á fọ ọmọlẹ lójú yín torí pé gift yẹn ò bá so tó bá ti di bí Easter bá ti pé ọ̀rọ̀ yín ti ń wọ̀ ẹ̀yin náà ti bá wọn wá ẹyin kiri ẹ̀yin náà ti bá àwọn ọmọ yín ṣe géèmù ẹlẹ́yin ẹ̀ ẹ̀ sí ní ìhà tí Ọlọ́run máa o ẹ ti ń dọ́gbọ́n ẹ ti ń pledge allegiance sí Ostara so èmi ò kí ń bá wọn ṣe yẹn kò sí yàtọ̀ sí bóyá bóyá mi wá lè sọ o ìyẹn ti ṣẹlẹ̀ rí o bóyá ìgbà tá ń ṣọdún Easter o a ṣe a ní tea English breakfast la fẹ́ jẹ àkó ẹyin jáde à ń ṣe ẹyin tó wáyé pé ó dé bá wa lórí ẹ̀yìn jọ Easter afẹ́ jẹun ni o a ò rí nǹkan rò lórí ọ̀rọ̀ tí mò ń sọ nìyẹn ẹ̀bùn gbọ́dọ̀ bá ayẹyẹ mu kì í ṣe ẹ̀bùn nìkan dressing must match dressing gbọ́dọ̀ match ayẹyẹ ẹ mo lo àpẹẹrẹ àwọn ọmọ mi yẹn tó wá bá yín pé ìyá òun ta ilé ọjọ́ bá di ìjọ yẹn ó ti kú ẹ wá tẹ̀lé ọ̀rẹ́ yín lọ pé fẹ́ ṣe lọ ṣe bá di wọ́n wá yá o wọ́n ti ọ̀rẹ́ yín wá làwọn fẹ́ wọlé lọ múra torí pé ìjọ òní ìjọ sàn ní òní pẹ́ kàn ní mc bá gbé microphone náà pé àdúpẹ́ ah, lọ́wọ́ ọlọ́run celebrant wọ́n dẹ̀ dárúkọ ọ̀rẹ́ yín ẹ̀yin náà ti ń túbọ̀ sí pé ẹ máa náwó kọ̀ọ̀rẹ́ yín lénìí bọ́ọ̀rẹ́ yín dẹ̀ jáde ní aṣọ wedding yẹn ló wọ̀ jáde aṣọ tán fi ṣe wedding lẹ́nu tó kọjá òun ló gbé sọ́run o tó fi veil sí o tó fi bojú o tó lòun jó bọ̀ àwọn tó wà bẹ́ẹ̀ wọ́n á kíyèsí ọ̀rẹ́ yín o àwọn tó wà bẹ́ẹ̀ kí ló fà ìmúra ẹ̀ kò bá ayẹyẹ mu so mo kàn mo kàn proof fún wa pé tá a bá fẹ́ ṣe ayẹyẹ Easter ohun gbogbo gbọ́dọ̀ bára mu orin tó ń kọ ó gbọ́dọ̀ bára mu ẹ̀bùn tẹ́ máa mú wá ó gbọ́dọ̀ bára mu aṣọ tẹ́ máa wọ̀ ó gbọ́dọ̀ bára mu oúnjẹ gan gbọ́dọ̀ bára mu ó gbọ́dọ̀ bá ayẹyẹ mu ẹ wọn náà fẹ́ ṣe wọn náà ṣe wedding bẹ́ẹ̀ yẹn ẹ dẹ̀ ti bá wọn lọ ṣọ́ọ̀ṣì ẹ ti ẹ ti wà gbà ká sọ ọmọ lórí ká sọ àwọn méjèèjì pọ̀ kó wí nísinsìnyí bí kò ṣe bẹ́ẹ̀ kó dákẹ́ ẹnu ẹ̀ kó má sọ̀rọ̀ mọ́ títí láéláé kò sẹ́ni tó sọ̀rọ̀ ẹ ọkọ àtìyàwó jẹ nídìí kan tàbí ní soyún pọ̀ kò sẹ́ni tó sọ pé nǹkan burúkú kan ṣẹlẹ̀ sóhun wọ́n dẹ̀ ní ó dáa láti òní lọ wọ́n ti di ọkọ àtìyá you may kiss your bride àbí kẹtẹ́ máa fi parí you may kiss your bride ẹ̀yin bá sọ <laughs> so náà àwọn ọkọ àtìyá wọ́n dẹ̀ kiss ara wọn náà dẹ̀ gbé láti bẹ̀ ó di reception wọ́n dẹ̀ ṣe gbogbo nǹkan wọ́n ṣe wọ́n ti ṣe gbá wọn dáa o àsìkò ẹjọ́ ìjókòó ẹjọ́ ẹ̀ má yẹ ká lọ jìnnà afẹ́ fún yín ní gift o gbàtàn kọ́ máa wá wọ́n gbé ke wá fún yín wọ́n fi ṣíbí sínú ẹ̀ ike ike ike ike kòtò <laughs> wọ́n fi sínú ẹ̀ mò ń sọ pé oúnjẹ gbọ́dọ̀ bá ayẹyẹ mu wọ́n gbé kòtò sínú ẹ̀ ìgbà tí àwọn tó ń sáàbù míì tó máa dé omi bottle water tán gbé wá ó tóbi dáadáa omi yẹn chill ó ti tútù gan wọ́n tún gbé sórí tébù yín ìṣẹ̀pẹ́ ẹ̀ ti máa wulẹ̀ pé kí ló ṣẹlẹ̀ ń bí gbàtó yá irú ke tí wọ́n fi tán mú mt kẹtàn mú wa tán fi ṣíbí sínú ẹ̀ yẹn wọ́n á fi bu gàrí ẹ̀ gàrí yẹn wá dé lájì àbọ̀ yẹn So that ẹ̀wẹ́ eh, bá bomi sí kò ní í ṣe pé ẹ̀rẹ̀ máa pín sí méjì ni ike míì ti wà standby ẹwọn ẹni ẹwọn kò tí eh, onímọ̀ mi ní eh, kúlì ní àbẹ́pà kúlì àbẹ́pà ẹ̀ẹ́dì sọ pé ṣé orí ẹ pé ẹni tí ò bá bínú bẹ́ẹ̀ kì í ṣe èèyàn <laughs> ọ̀tọ̀ ni ẹni tí ò bá bínú níbẹ̀ kì í ṣe èèyàn ẹ̀rí torí pé oúnjẹ tó fẹ́ jẹ níbi ayẹyẹ kò bá ayẹyẹ mu ibùgàn àkókò ó gbọ́dọ̀ match àkókò gbọ́dọ̀ match ara ẹnìkan àwọn fún invitation mọ́mí yẹn dẹ̀ sáré wọ yàrá yín ọ̀rẹ́ mi rẹ̀ mi àbúrò mi máa fẹ́ ṣe wẹ́ẹ́dì ọlọ́run ṣeun kì í ṣe àbúrò yín tó ń gbé ní kílẹ̀ tí ń pè yẹn ni tó ń gbé ní Australia ni abẹ́ ni o ibẹ̀lẹ̀ tí máa ṣe à London ló ti wá fẹ́ ṣe ara London ló fẹ́ wọn kú ní kókó wá sí London a ó tiẹ̀ da kò sí pé mo ra ticket a máa jọ débẹ̀ ni a máa ṣe gbé ni a máa gbé agbèyìn lé lọ́wọ́ lẹ́wọ́n ní kẹ́ wo aago wọ́n ní wọ́n á ní ìgbéyàwó yẹn ó máa bẹ̀rẹ̀ láago kan òru <laughs> ṣé àwọn ìgbé wà láti dé nìyẹn so ìdí ẹ̀ nìyẹn tí òfin tó bá ti pé à ń ṣe ayẹyẹ irú ayẹyẹ Christmas à ń ṣe Easter ká jókòó ká wo ètí ò bá ìfẹ́ Ọlọ́run mu ká mú kúrò ayẹyẹ gbọ́dọ̀ match ara ayẹyẹ gbọ́dọ̀ match ara ohun gbogbo gbọ́dọ̀ match ayẹyẹ tábàtàbà ń ṣe orin tá a kọ́ ńbẹ̀ ẹ̀bùn tá a fún yàn ńbẹ̀ oúnjẹ tá a jẹ níbẹ̀ tẹ́ bá ṣe máa múra níbẹ̀ àkókò tá a máa ṣe tó bá ti bá ayẹyẹ mu ó tán o Ọlọ́run náà ṣàmì sí kì í ṣe bẹ́ẹ̀ nìkan tẹ bá wo dáadáa kó dáa káàtì àwọn mẹ́nu kó ń bẹ̀ sà pásítọ̀ báwo ni ẹ ṣe fẹ́ jẹ́ ká máa ṣe Easter gan màá sọ pé ẹ eh, èmi ò ní àìdíà ṣùgbọ́n àìdíà bíbélì ò ní mò ń wò ẹ jẹ́ ká ka kíní kan nù bíbélì náà Luke chapter twenty two verse nineteen Luke chapter twenty two verse nineteen ẹ máa gbọ́ ó sì mú àkàrà nígbà tí ó sì ti dúpẹ́ ó bù ú ó sì fún wọn ó wí èyí ni ara mi tí a fi fún yín ẹ máa ṣe èyí ní ìrántí mi in fact that is the only thing ló wà ní bible tí a rí àkọsílẹ̀ tí Jésù sọ pé ká máa ṣe ní ìrántí òun ìyẹn ara olúwa and he took bread gave thanks and broke it and gave it to them saying this is my body which is given to you do this in remembrance of me. Eh. ṣe wá rí tẹ bá béèrè pé kí ilé ní ṣe pẹ̀lú kí ni ẹ a jẹ́ pé ẹ̀gbọ́n mo ṣe kà á nìyẹn pé kí náà fi jọra wọn ẹ pé oúnjẹ alẹ́ olúwa nìyẹn that is the only thing tó bá di ìgbà Easter tèmi gbàgbọ́ pé ẹ̀ kan ṣe but ẹlòmíà sọ̀rọ̀ kan tó ní mo ti kẹ́kọ̀ọ́ yẹn rí tí mo ti kẹ́kọ̀ọ́ yẹn rí ní ìlú kan kì í ṣe lẹ́kọ̀ọ́ mi ò rántí ìlú yẹn báyìí so tí ẹnìkan sọ pé ah àwọn àpọ́stélì inú bíbélì ọ̀sẹ̀ẹ̀sẹ̀ ni wọ́n ń ṣe mo ní God bless you mo ní ibi tí mo ń lọ gan nìyẹn ọbí tí mo ń lọ gan gan gan gan ó nìyẹn nínú ìwé ìṣe Acts of Apostles chapter twenty verse seven bíbélì sọ ó ní ọjọ́ kìíní ọ̀sẹ̀ nígbà tí àwọn ọmọ ẹ̀yìn péjọ láti bu àkàrà Paul sì wàásù fún wọn so àkọsílẹ̀ wa ní bíbélì pé every week òun ni wọ́n ṣe remembrance ikú àti àjíǹde Jésù every week làwọn ẹ̀yìn ṣe nígbà yẹn torí kò sí nǹkan pè ní Easter láyé ìgbà tiwọn ṣùgbọ́n tẹ́ bá béèrè lọ́wọ́ mi pé ṣé ẹ máa ṣe every week máa takò dọ́ba ìdí ẹ̀ ni pé nígbà tí àwọn apostolu bẹ̀rẹ̀ ní every week yẹn ó bá fire ẹ ó bá fire gan ó bá fire big time mọ́ wọn lọ́wọ́ ìdí ẹ̀ ni pé ohun tá a bá ń ṣe ní every every week every Sunday every Sunday náà ń ṣe tá a bá ń ṣe ní every Sunday wọ́n ní ní ọjọ́ kìíní ọ̀sẹ̀ now on the first day of the week tá a bá ń ṣe ní every sunday tó bá yá kò ní ní kò ní ní yìí mọ́ kò ní ní yìí mọ́ a máa bastardize ẹ̀ mo jẹ́rìí àwa èèyàn n tá a bá ń ṣe léra léra léra léra báyà kò ní ní yìí mọ́ ìgbà tó ń bẹ̀rẹ̀ yẹn ló ń ṣe dáadáa àtà àtà ìgbà tó wá tó àkókò wọn á ṣe dáadáa mọ́ débi pé ńgbà tí paul wá ń bá àwọn ará corinthians sọ̀rọ̀ ní first corinthians chapter eleven verse twenty to twenty two ibẹ̀ láti rí àṣírí ọ̀rọ̀ pé ọ̀rọ̀ yẹn dùn paul gan ibẹ̀ ìsọ̀pọ̀ ní ó ní nígbà tí ẹ bá pàdé láti jẹun kìí ṣe oúnjẹ alẹ́ kìí ṣe oúnjẹ alẹ́ olúwa ni ẹ máa ń jẹ ẹ paul sọ nígbà tẹ tẹyìn tẹ ń pa ẹ láti jẹ oúnjẹ alẹ́ olúwa ṣé oúnjẹ alẹ́ olúwa kọ́ la pè é ni ó ní ṣùgbọ́n ti ara yín nígbà tí ẹ bá fẹ́ jẹun olúkúlùkù yín a máa sáré jẹ oúnjẹ rẹ̀ láì dúró di ẹnìkejì rẹ̀ ebi a sì máa pa wọ́n <laughs> ẹlòmíràn wọ́n a sì mu àmúyọ àti àmupara ó máa ó máa rí bẹ́ẹ̀ wọ́n máa bá sadáìsì ẹ nǹkan tó ṣẹlẹ̀ nígbà yẹn ni pé according to history ó tó ṣẹlẹ̀ báyìí ni pé àwọn èèyàn mọ̀ mọ̀ pé every sunday tán bá ti lọ sí chọ́ọ̀chì wọ́n máa jẹ oúnjẹ alẹ́ lúwa wọ́n kó wa ń ṣe wá pọ̀ ó ti wá di regular snacks so débi pé àwọn kan wọ́n wá for example ṣàmùtẹ́ tẹ́ ọ̀rẹ́ méjì bá lọ sí òde òde òde ìjó bóyá ti party ni wedding ni wedding party ni àbí burial party wọ́n ṣà lọ sí òde àríyá ọ̀rẹ́ méjì dẹ̀ ni wọ́n ìkànnú àwọn ọ̀rẹ́ yẹn ó dẹ̀ wà ní ìṣáàjì láìsí àtẹran ẹ fẹ́ sọ pé ebi apá ọ̀rẹ́ ẹ̀ nípa díyẹn á jẹ pléètì mẹ́fà á tún dì lọ lé mbẹ̀ ó yẹ kẹ́ ẹ mọ̀ ìmọ̀ mi wọ̀ <laughs> ẹ má bínú yẹ kẹ́ ẹ mọ̀ àṣírí yẹn ẹ torí pé ọ̀rẹ́ yín olúwa nídìí oúnjẹ olúwa nídìí ẹran tó bá kọ̀ ọ̀rẹ́ mi yín mi ló tún wà nídìí mímu oh my god àmúdébi go lè máa mú jọ yẹn ẹ ó wá ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ nínú church lè pé àwọn kan máa mu àmupara àwọn kan máa jẹ àjẹkúdànù bẹ́ẹ̀ àwọn kan ò lóúnjẹ ẹ̀yin ó ti wá dóúnjẹ kì wá ṣe oúnjẹ kì í ṣe ara olúwa mọ́ ìṣe bí jésù ṣe fi lélẹ̀ fún wọn wọ́n bẹ̀rẹ̀ sí bastardize verse twenty two máa kà lóyìnbó tó lóyìnbó yẹn wà interesting ju yorùbá lọ ó ní ṣé ẹ̀yin kò ní ilé tí ẹ ti lè jẹ ni <laughs> tàbí tí ẹ ti lè mu ni jésù wá bèèrè ẹ paul wá bèèrè wọn pé ṣé ẹ̀yin ẹ̀yin pípù wọ̀nyí ṣé ẹ̀yin ilé tẹ́ ti yẹ kẹ́ tẹ́ ti lè jẹun ẹ ṣé alájẹnu ní ẹ̀yin ilé tẹ́ ti lè mu nǹkan ni ó ní tàbí ẹ̀yin gan ìjọ ọlọ́run ni ẹ̀yin sì ń dójú ti àwọn aláìní kí ni kí èmi kí ó wí fún yín èmi yóò ayìn yín nítorí èyí ha rárá o èmi kọ́ n kò ní yìn yín Paul ń sọ bẹ́ẹ̀ yẹn sọ ẹ̀ka lóye mọ́ it was an interesting thing nígbà tí mo kọ́ ká pa pé ah ah this is very funny o àwọn pípọ̀ máa fọ́ ní gan-an tó dẹ̀ fa ni pé wọ́n ń ṣe ara olúwa ní ọ̀sẹ̀ẹ̀sẹ̀ whatever you are doing weekly tó bá pé kò ní jọjú mọ́ tó bá yà kò ní wá important mọ́ àwọn yàrá wa àwọn abẹ̀rẹ̀ sí bastardize wọ́n bẹ̀rẹ̀ sí abuse therefore when you sorry mo fẹ́ ka ọ̀rọ̀ yẹn ní èdè òyìnbó eh, ni therefore when you come together in one place is it not to eat the last supper for in eating each one takes his own supper ahead of others and one is hungry and another is drunk eh, verse twenty-two ó what do you not have houses to eat and drink in or do you despise the church of God and shame those who have nothing what shall I say to you shall I praise you in this I do not praise you. Paul ló ń sọ̀rọ̀ yẹn. Oṣooṣù nǹkan nígbà tí mo ní èmi lòdì sí ọ̀sẹ̀ẹ̀sẹ̀ adèrè àkọsílẹ̀ pé àwọn arábìnrin abuse oṣooṣù wa ń kọ́ mo lòdì sí oṣooṣù náà kí ni díẹ̀ ẹ rí i pé láwọn ìjọ ìgbàlódé lónìí àwọn àwọn Sunday kan wà tó tó special ju Sunday kejì lọ ẹ̀yin náà máa gbà pẹ̀lú mi pé ìsìn bẹ̀rẹ̀ oṣù ó máa ń wà tẹ́ bá wo ìsìn bẹ̀rẹ̀ oṣù ní church èrò máa ń pọ̀ ju àwọn other Sunday slot anything tẹ́ bá ti ṣe ní monthly ẹ ti gbé sunday kan lé àwọn sunday yòókù lórí nìyẹn so ẹ kàn lè sọ sunday yẹn máa yàtọ̀ sunday yòókù àwọn yẹn máa look warm, sí so wọ́n ti bastardize ẹran láì tí bẹ̀rẹ̀ nìyẹn ìyẹn ni pé monthly gan burú ju weekly lọ láti celebrate ẹ̀ but if you ask me nígbà tí jésù sọ fún àwọn ọmọ ẹ̀yìn nínú ìwé ẹ̀ luke chapter twenty two verse nineteen yẹn tí jésù sọ fún àwọn ọmọ ẹ̀yìn yẹn tó bu àkàrà tó fún wọn yẹn n tó sọ ni wípé ẹ máa ṣe èyí ní ìrántí mi kò sọ pé ẹ máa ṣe èyí ní ìrántí mi ní ọ̀sẹ̀ẹ̀sẹ̀ kò ní ẹ máa ṣe èyí ní ìrántí mi ní oṣooṣù so kò ní kí ẹ máa ṣe ìrántí mi ní ọdọọdún but for if you really really really want to practice it ní in a solemn manner ní ọ̀nà tó máa wà tó máa fi respect ẹ̀ títí ayérayé lọ́nà tí àwọn èèyàn kan wá fi gbọgbẹ́ pé wọ́n rí mo prefer annual lọ́dọọdún kó wá fọ̀ sí time easter yẹn kí gbogbo ìjọ pátápátá kí wọ́n fi oúnjẹ alẹ́ olúwa ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n pè láwọn ìbí wọn pè ní holy communion ẹ̀yìn ok gbogbo ibi náà ti pè ní holy communion ok so kí wọ́n fi holy communion wọn sí ọ̀sẹ̀ easter yẹn ẹ rí i pé èèyàn máa wà refresh torí pé bẹ́ẹ̀ yẹ kó yẹ wá pé ara olúwa ọ̀sẹ̀ gbà ṣá ìṣèkan tó ń gbà ṣá èèyàn gbọ́dọ̀ gbà nínú ìwà mímọ́ ni kó wá jẹ́ annual renewal fún ìjọ kọ̀ọ̀kan ẹ rí bí agbára ọlọ́run á nínú ayé àwọn ènìyàn bí a ṣe lè rántí àjíǹde Jésù oníká oníká wo ayé wa ka nǹkan tí ó jọmọ́ ikú àti àjíǹde rẹ̀ náà ní ara Olúwa á fún ẹ náà láti ronú ìtura ẹni bíi sọ pé ó sàn ká lọ sí ibi ìsìnkú ju ká lọ sí ibi ìgbéyàwó lọ ibi ibi ibi ìsìnkú ni èèyàn ti ń ronú kò sẹ́ni tó ronú ibi ìgbéyàwó àwọn kan tó lè ronú ibi ìgbéyàwó ni àwọn tó yẹ pé wọ́n ti ń wá ọkọ tipẹ́ wọn tí ì lọ́kọ tiwọn àwọn yẹn lè ronú ibi ìgbéyàwó pẹ̀lú ìrònú wọn gan kóòkì a máa lọ pepsi a máa lọ lọ́wọ́ kejì ìgbìmọ̀ tó bá positive tọ́kì a máa wọ́n á fẹsẹ̀ mú tọ́kì dání tó bá so kò síbi ìrònú níbi tí wọ́n rántí ní ibi ìsìnkú a lọ gbẹ̀yìn ah ọjọ́ yẹn mo kàn inú mi tún wá dùn sáwọn dáàdì tó wàásù lọ́jọ́ yẹn ìwàásù wọn yẹn ó nira kò sẹ́ni kan tó wà lọ pátápátá tó lè rẹ́rìn ìwàásù yẹn wà ó wà highly intriguing pé ah mo ní ah mo máa like bàbá yìí wọ́n dẹ̀ sọ wẹ́rẹ́ wọ́n sọ wẹ́rẹ́ wọ́n sọ wẹ́rẹ́ wọ́n tó máa parí ìwàásù wọn tán àwọn yìí ó débi tán ti máa gbé <laughs> báyìí ó rẹ àwọn tó fẹ́ gbé gan ni ìtorí pé èèyàn bíi tiwa là ń wùn lẹ́yìn alágbára àná rèé ẹ̀ tá sọ̀rọ̀ tá búramúramù táwọn tó máa bẹ̀ wá cringe ó rèé ẹ̀ ó máa ń jẹ́ kéèyàn ní èrò so tábà ṣe Easter bí Jésù ṣe recommend ẹ̀ fún wa àkèyí kò ní jẹ́ bàlàbàlà la máa ṣe àmọ́ àní ìrònú jinlẹ̀ remind you oúnjẹ gbọ́dọ̀ bá nínú àwọn àwọn ìjọ kan wà jẹ́ pé kéèkì náà ń lò wọ́n á lo kéèkì normal kéèkì yẹn yòówù àti alcoholic wine wọ́n á lò wọ́n á pé wọn ò mú púpọ̀ well for me I don't believe that. tẹ bá bèèrè lọ́wọ́ mi lẹ́yìn lè fi ṣe tìyìn tẹ bá fẹ́ ṣe ní ṣọ́ọ̀ṣì màá sọ fún yín pé unleavened bread yẹn pé bread tí ò ní yeast bread tí ò ní ní tó máa jẹ́ kó pọ̀ sí àti non alcoholic wine ẹ̀yọ òun ló dáa jù fún ọmọ ọlọ́run láti fi ṣe so fún àwọn ọmọ mi wá tí wọ́n ní ó béèrè ìbéèrè yẹn kì í ṣèmi ni mo bá wọn discuss ẹ̀yìn nǹkan tí mo mo fẹ́ kàn realize ni pé ẹni tó sọ pé Easter is queen mother of heaven ó ṣe kó má gbọ́ ẹ̀kọ́ yẹn dáadáa ó ṣe kó má gbọ́ dáadáa ọkọ jẹ́ pé ẹni tó kọ́ wọn lẹ́kọ́ yẹn òun gan ní òye nǹkan tó ń sọ but bí Easter ṣe bẹ̀rẹ̀ nìyẹn ǹjẹ́ aníkà ǹjẹ́ ó dáa kéèyàn ṣe Easter absolutely mo support ẹ̀ gan ṣùgbọ́n bá a bá ṣe fẹ́ ṣe kárí pé orin bá ayẹyẹ mu o aṣọ tá a wọ̀ bá ayẹyẹ mu oúnjẹ tá a jẹ bá ayẹyẹ mu gbó tá a ṣe bá ayẹyẹ mu ẹ rí i pé ayé wa máa renew tó pé tá a bá ṣe nǹkan bó jẹ́ ká ṣe inú ọlọ́run máa ń dùn sí yàn tí ẹ bá ti gbọ́ràn sí àṣẹ ọlọ́run inú ọlọ́run máa ń dùn ṣáá ni ẹjọ́ ẹni tí ọlọ́run bá dùn sí ṣáyé ò ti da already ibi tèmi jókòó lé lórí nìyẹn tèmi jókòó tì nìyẹn so tí mo sì yìn ọlọ́run pé ẹ ojú ò tì mí lé lórí so òun náà ni mo tà fún wa lọ́fẹ̀ẹ́ pé ẹ dákun o gbogbo àgbáyé lè ṣe bọ́n ti fẹ́ ṣe o ẹ jẹ́ ká máa kọ́ láti padà sínú ọ̀rọ̀ Ọlọ́run kí ni Bíbélì kan sọ ọ̀gá ká máa gbogbo nǹkan tá a bá dáwọ́ lé ká máa repeat ẹ̀ ẹ gbọ́ kí ni Bíbélì kan sọ lórí mátà yìí ah, ẹ gbọ́ kí ni Bíbélì ń kọ́ wa lórí mátà yìí tó wáá pé kọ́tọ̀ wa nìyẹn ẹ kàn ní pé ayé wa láì gbàdúrà pé olúwa fún mi lówó olúwa fún mi níṣẹ́ olúwa fún mi lọ́kọ fún mi láya ayé wa máa kàn máa bọ́ sójú ọ̀nà automatically ni àwa dàbí ọ̀rọ̀ tí Bíbélì sọ nínú ìwé sáàmù orí kìnìyàn pé yóò dàbí igi tí a gbìn àfi gbàdúrà last wednesday yóò dàbí igi tí a gbìn tá a gbìn sí etí pa odò báyìí yẹn ṣe máa rí gẹ́lẹ́ nìyẹn ohun tó ń ṣe máa ṣe déédéé ewé ò ní rẹ̀ ẹyọ kò ní sí kò ní ní even tó bá tó bá dojúkọ ìṣòro ìṣòro láti bounce next level ni bó ṣe máa rí fún nìyẹn torí pé kí ló fà á ó ń fẹ́ láti tẹ̀lé àṣẹ ọlọ́run kò fẹ́ ṣe àmúlùmálà kò fẹ́ kò fẹ́ dànkóró fún ara rẹ̀ ọlọ́run á ràn wá lọ́wọ́ fún orí ọ̀fẹ́ tí ọlọ́run fún yín lónìí mo sì gbàdúrà pé bọ́lá ti bẹ́tẹ̀ mi ẹbẹ̀ láàyè ọlọ́run yóò fún yín ní ìrọ̀rùn ìgbé ayé ìrọ̀rùn Eh, ọlọ́run yóò sì máa yín tẹ̀síwájú ẹni lórí ọmọ eh, ìdílé yín eh, kò ní sí lórí nkóhùn lórúkọ jésù kristi ẹ jẹ́ ọlọ́run wa dúpẹ́ lọ́wọ́ yín lọ́pọ̀lọpọ̀ fún orí ọ̀fẹ́ ńlá fún wa àwa yin orúkọ yín à yin orúkọ yín o nítorí pé ọlọ́run ṣì wà níyè tá a bá ní àwa wà bí la máa ṣe wọ́n ra kọ́kọ́rọ́ dáfídì lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn kan rà bá ṣe ń sọ̀rọ̀ ẹ̀ torí pé iye wọn ti ra bí sọ pé tó wọ́n kọ̀ láti ní ìmọ̀ ọlọ́run nínú wọn ọlọ́run fún wọn lẹ̀ fún iye rírà láti máa ṣe ohun tí ò tọ́ à adúgbò tó kẹ́ ẹ jẹ́ kí iye wa ra olú ẹgbà ọpẹ́ wa adúgbò tó pé ẹ jẹ́ kí a ní ọkàn láti kọ́ ẹ̀kọ́ lábẹ́ ẹsẹ̀ yín olú ẹgbà yín wa mo gbàdúrà fún yín o ọlọ́run ti ń bẹ tí ẹ̀mí ẹ̀ ń bẹ láàyè ọ̀rọ̀ ọlọ́run yóò tún ayé yín ṣe gbogbo ìlérí ọlọ́run pátá nínú ọ̀rọ̀ rẹ̀ lórúkọ jésù àṣẹ mọ̀ yín lára àwọn ìlérí ìyanu àwọn ìlérí tẹ̀síwájú àwọn àwọn àwọn ìlérí ayọ̀ àwọn ìlérí tí ó mú kí kí ayé èèyàn dùn ah lórúkọ jésù ọlọ́run àmúṣiṣẹ́ nínú ayé yín torí pé ẹ ní ẹ ní ìfẹ́ sí ọ̀rọ̀ ọlọ́run lórúkọ jésù ọ̀nà yín á tò ọlọ́run yá fara hàn agbára wà láàyè ọlọ́run yóò sì ṣiṣẹ́ ní orúkọ jésù kristi olúwa wa àmín jẹ́kọ̀ọ́ bẹ jésù tó ra ìfẹ́ mọ́ ti ọlọ́run dàpọ̀ tẹ̀ mọ́ kó máa bá wa lọ kọ́lọ́run kó ṣàánú fún wa kárí àánú gbà ògo ni fọlọ́run lókè ọ̀run ní orúkọ jésù kristi olúwa wa àmín Praise the Lord. Hallelujah. Thank you and God bless you.